sẹ́rí pé ẹ̀kọ́ ńlá la tún kọ́ láàárọ̀ yìí nípa mọ́rọ̀dọ̀lọ̀ kọ́lìbì wọ ilẹ̀ àjùhù ẹ̀ àárẹ̀ tí máa ń ṣe ọkàn nígbà ní bàbá tún tìrìtì fún wa láàárọ̀ yìí ẹgbẹ́ ogun tí wọ́n yà sí nípa pé ń bo lọ́kàn kí là ń pè lọ́kàn báwo lọ́lọ́wọ́n ń bo lọ́lọ́wọ́n bá gbé ọkàn sínú ara kí ló dé tí àárẹ̀ fi máa dénú ọkàn hmm, àwọn nǹkan orú ọkàn wo lọ́lá ìpín mélòó lọ́kàn pín sí ẹ̀rí bàbá yanjú ẹ̀ fún wa lékiri sẹ́yìn náà rí i pé ètò tá a gbé kalẹ̀ yìí àlẹ́ṣẹ́kímà yìí àfi kọ́lọ́wọ́n bá wa san léṣe Orísun kọ́lọ́wọ́n bá wa san wọ́n lẹ́sàn rí bàbá tó nílé iṣẹ́ Orísun gan fúnra wọn bàbá Kwame kọ́lọ́wọ́n bá wa san wọ́n lẹ́sàn rí tí wọn ò jẹ́ kí ètò Islam kó parẹ́ nílé iṣẹ́ Orísun Ọlọ́run ní balẹ̀ iṣẹ́ náà jẹ́ ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ olólùfẹ́ wa tẹ́lẹ̀ ń pè mí tẹ́lẹ̀ ń gbádùn ètò wa ẹ̀ ń gbádùn ẹ̀ àdúpẹ́ pẹ̀lẹ́ ń gbádùn ẹ̀ ṣùgbọ́n kẹ́ ẹ kó wá kẹ́ ẹ sponsor náà ni tí ó dùn mọ́ wa jù ìyẹn ni ó dùn mọ́ wa jù

tẹnìkan mú ìṣẹ́jú márùn wá tẹnìkejì mú nuwa, márùn wá tẹnìkan náà tó mú ìṣẹ́jú márùn wá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nù àbẹ́mọ̀ bẹ́ẹ̀ irú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn a lè fi gbé àfa kan wá àfa kan náà kó tó máa wá láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà káà náà tó máa bá a sọ̀rọ̀ ti yé nísìn so ìyẹn mẹ́ta mẹ́rin ẹ lè darapọ̀ láti gbé wá forí sórí ètò yìí ẹ lè sanwó ọ̀sẹ̀ mẹ́tàlá ẹ lè sanwó ọ̀sẹ̀ oṣù méjì ẹ lè sanwó oṣù márùn-ún ẹ lè sanwó oṣù mẹ́fà ẹ̀yẹn ní amúbáwá gàrú alhaji alukumanu gàrú kọ́lọ́mọ́jọ́ bàjẹ́ fún wọn láàrin púpọ̀ ló gbọ́ lọ́n ṣáàlá o ọ̀sẹ̀ twenty six náà lẹ́yìn máa fi bàbá wa gàrú rí i twenty six weeks náà wọn ti kówó ẹ̀ kalẹ̀ kọ́lọ́n dákúmọ́jọ́ bàjẹ́ fún wọn ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run àwọn ọ̀rọ̀ wa ẹ̀yin náà gbó wa ká fi kọ́ra lórí ètò yìí torí pé ẹ̀kọ́ pọ̀ tá a lè kọ́ lórí ètò yìí la pé ọlọ́run ní alukurani sọ fún wa wípé inú ayé alukoran lati lọ lè yí orúkọ programu yìí inú ayé alukoran ni ọlọ́run ní ẹ sójú ọ̀nà ọlọ́run rí ànábì pé àwọn èèyàn sójú ọ̀nà hekima pẹ̀lú ọgbọ́n wàlímọ́ ìsátẹ́lẹ̀ hasan àti wáàsí dáa wáàsí rẹwà náà lèèyàn ṣe lèèyàn fi jèrè ọkàn ẹ ṣe pé ẹ wáàsí tó dáa tó dáa alukurani ni ká máa fi pe àwọn èèyàn sójú ọ̀nà ẹ̀sìn ẹni ẹ̀ gbogbo báwọn bá wa tán sí ń gbé kalẹ̀ wọn ra ń gbé kalẹ̀ lékiri lékiri lékiri kódà ẹ rí i pé wọn ti parí ọ̀rọ̀ yẹn náà ọ̀rọ̀ ń pa mọ́tòdó kọ́líbì àti ìparí rẹ̀ rárá wọ́n ẹ̀sẹ̀ mẹ́nu bọ̀rọ̀ ni á padà tó máa gbádùn wọn síwájú sí i ọlọ́run dákun mọ́sà ni wípé ká má gbàgbé wípé gbogbo ọjọ́ Jímọ̀ láyé lọ́lọ́run ọba mi ń pè wá wípé yá إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون Ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo gbogbo ìgbà tẹ́ bá dúgbọ́ tán bá ti pèpè nígbè kẹ́ ẹ wá kírun jímọ̀ tẹ́ bá dúgbọ́ tán dákọ̀ Ọlọ́run ẹ̀ǹdẹ́lẹ̀ ẹ̀pà tẹ́ ń bá ń ṣe tì òun ṣọ́ọ̀bù lẹ́wà ní ẹ̀pà tì ibi iṣẹ́ lẹ́wà ní ẹ̀tọ́rọ̀ ààyè gbogbo tẹ́ ń bá ń ṣe lọ́wọ́ ẹ̀pà tì ẹ lọ dá Ọlọ́run lóhùn kẹ́ ẹ lọ dá ọlọ́run lóhùn yẹn ọlọ́run ní sáré kún khairun lakum ìyẹn mà lóore fún yín ju gbogbo tẹ́ ń kójọ yìí lọ in kuntum ta'lamun tẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run wọn fẹ́ dá kóde àti sọ̀lá fantashiru fil ardi ṣùgbọ́n tẹ́ ẹ bá kírun tán tẹ́ ẹ sálámà tán dọjúmọ́ um, fantashiru fil ardi ẹ̀yin náà ẹ fọ́n ká sórí ilẹ̀ ẹ máa padà sí ṣọ́ọ̀bù yín ẹ padà síbi iṣẹ́ yín ẹ̀yin náà ẹ wá ẹ wá ìjẹ̀mú ẹ wá káàkiri um, wọ́pútàgómi fàlíhì ẹ máa wọ́ orí ọlọ́run kiri ọlọ́run tẹ́ ẹ bá wà ẹ rì lágbára ọlọ́run ọlọ́run sì fẹ́ yóò tó ẹnì kọ̀ọ̀kan wa yóò sì rọ̀ wá lọ́rọ̀ ọlọ́run kò ní dààmú kò ní dààmú wa kò sì ní dá wa dára wa pẹ̀lú ògbó ọlọ́run ṣáàlá gbogbo ẹni tí ẹ ti ń béèrè ìbéèrè tí ẹ wa à ń pẹ̀lú ògbó ṣáàlá n ta fẹ́ ṣe lórí àwọn tẹ́ ń tẹ́kìtì wa ni wípé àwọn jọra wọn gbogbo ìbéèrè yín pátápátá àwa kà sí ti wọn pítọ̀ wọ́n béèrè báyìí nípa báyìí wọ́n béèrè nípa báyìí wọ́n béèrè gbogbo ẹni tẹ́ ń béèrè ń béèrè pé nípa ojúṣe tọkọ-tìyàwó ojúṣe ìyàwó mi ò ṣe dáadáa nulẹ̀ ọkọ mi gbogbo ẹni bàbá máa padà débẹ̀ ṣùgbọ́n a ní tọ́pìkì yẹn àti gbé lékiri lékiri lékiri tá a padà dé gbogbo ìbéèrè yín pẹ̀lú ògbó lọ́nṣá Allah àwọn ìbéèrè yẹn a ti ń kó jọ sójú kan tá a bá ti combine jọ ìbéèrè tó bá lọ ń bá ṣe tọ́jú ọmọ á ti tiẹ̀ na náà ìbéèrè tó bá lọ ń pa bá a ti ṣẹ̀sìn á bere nbere pe ẹnìkan béèrè ń béèrè pé báwo la ṣe wẹ̀ kú à ìbéèrè náà dá pẹ̀lú gbogbo ẹ̀ làwọn àfáwọn ọdẹ tìrìtì á débi bá a ti wẹ̀ torí gbogbo nǹkan Islam ti gbé kalẹ̀ fún o Islam lẹ̀sìn tó pé jù òun lẹ̀sìn tó pé jù kò sí anything tá à ń ṣe ní islam tọlọpọlọgbọn orí islam ní bó ti fẹ́ bá ti bá ti wẹ̀ kú mùsùlùmí ó ní bá ti fẹ́ wẹ̀ kódà òkú tó bá ní accident tẹ́ ẹ̀ rí egun rẹ̀ sà báwo ni islam ṣe ní àwẹ̀ òní islam sọ̀rọ̀ ń pẹ́ islam sọ̀rọ̀ ń pẹ́ gbogbo àwọn tẹ́ ń béèrè ẹ̀ pátápátá ní islam yanjú ẹ̀ pẹ̀lú ògbó náà gbó ẹ̀ làwọn afáwọ́dẹ̀ treat fún wa tá a bá ti ń dáhùn ayé rẹ̀ ọlọ́run ọgbàdo ẹnì kọ̀ọ̀kan gbé ẹni tẹ́ ti ń text ìbéèrè yín ẹ má bínú sí wa pé ah wọn àti treat ìbéèrè mi wọn àti sọ̀rọ̀ ń pa ìbéèrè mi ẹ má bínú inshallah gbogbo ẹ̀ láyanjú ọlọ́run ọdẹ ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run muhammed lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ṣùgbọ́n nọ́mbà tẹ́lẹ̀ mọ́ tẹ́kìtì ìbéèrè yìí sí abẹ́ ní ìpolówó ọjà tẹ́ fẹ́ gbé wá fún wa nọ́mbà mi náà ni zero eight zero two three zero five five zero eight six ẹ̀tún gbọ́lẹ̀ kan sí zero eight zero two three zero five five zero eight six òun náà ni nọ́mbà tẹ́lẹ̀ mọ́ tẹ́kìtì ìbéèrè yìí sí wọ́n tó fẹ́ bá fẹ́ tẹ́kìtì sórí whatsapp mi kọ́kọ́ jẹ́ kó yé mi wípé Orísun náà ló ti wo ètò ó wá fẹ́ béèrè béèrè nípa program tí wọ́n ṣe lórí alhikimat jẹ́ kó yé mi bẹ́ẹ̀ sódà má lè mọ ìbéèrè tí yín yàtọ̀ fáwọn ìbéèrè míì ti ń wá láti bò míì torí àwọn ọ̀pọ̀lọpọ̀ ló ní access nọ́mbà mi láti béèrè àwọn ìbéèrè tí ò yé wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn torí sẹ́ta agbéra nínà nìyẹn táàdẹ ń tìtẹ̀ fún wọn àmọ́ ìtọ́ bá jẹ́ tó bá jẹ́ láti lè ṣe Orísun bí Orísun náà láti máa tìtẹ̀ torí bí tẹ́ ti wù wá nìyẹn ibẹ̀ náà láti tìtẹ̀ tẹ́ sì máa ránṣà ìbéèrè yín ọlọ́wọ́n gbọ́dọ̀ nìkọ̀ọ̀kan tó bá tẹ̀ fẹ́ sponsor program náà pè mí kájọ dúnadúrà iye tó jẹ́ màá sọ fún ọ owó yẹn ọ̀pọ̀ ọlọ́run ó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́dẹ muhammed ọdọ ọlọ́run la ilaha illallah mo kí alhaja wa kọ́dùrì níyẹn láti board kọ́lọ̀ mọ́sàbà dúró tì í wọn ò lè ṣe ká má wètò wa ọlọ́run bá wà pẹ̀lú yìí o ọlọ́dẹ muhammed ọdọ ọlọ́run la ilaha illallah hawla wala quwwata illa billahi al-ali al àwọn ọlọ́ba yìí hmm, tó bá di jọ́ mẹ́jọ á tún máa pàdé lórí ètò yẹn tó wa al mo ń fàṣìkò